káàárọ̀ sista mi mo mọ̀ pé o gbọ́n jù mí lọ mo mọ̀ pé o expose jù mí lọ àmọ́ mo lè fi gbogbo ọwọ́ sọ̀yà pé èmi rí jù ẹ lọ lórí ọ̀rọ̀ wo ni mo ti rí jù ẹ lọ lórí ọ̀rọ̀ ìyá ọkọ àti ẹbí ọkọ tá a bá ń sọ wípé kò pọ́síbù kó má ní rízì kan àbí ìmíì tí ẹbí ọkọ fi máa dédé sọ wípé àwọn kórìíra ẹ̀ tó bá ń bá mi jiyàn jẹ́ kí n sọ ìtàn yìí fún ẹ wàá ṣàtì ẹ̀ ń bẹ̀ ìtàn gbèsè ayé mi rẹ̀ mo sọ fún ẹ pé lẹ́yìn ìgbà tí mo boyún ní skul wọ́n gbé mi níyàwó bọ́n ṣe ń gbé ọmọ gidi níyàwó kódà the late olú of Iwo àti àwọn ọba bíi mẹ́fà àti senators ló jókòó níbi ìgbéyàwó mi kó lè mọ̀ pé ìgbéyàwó gidi ni mo ṣe àmọ́ mo ní problem kan àwọn àìgbọ́n ọkọ mi àti àwọn àbúrò ọkọ mi gbogbo wọn kọ́ ló fẹ́ràn mi kódà àwọn tó jẹ́ wípé wọn mind wọ́n fi pé choice ẹni kò sí nǹkan tó kàn wọ́n àwọn tí ò fẹ́ràn mi wọ́n incite wọn against mi wọ́n make sure wípé wọn ò fẹ́ràn mi kí ni ìdí nígbà tí èmi máa gbéra nílé ní ọjọ́ kan ọjọ́ náà lọ́hùn ìrìn tí mo rìn tí mo fi pàdé ọkọ mi rè àǹtí kan wà ní Iléṣà ṣé ẹ rántí ìgbà ayé mi one million braids tá a máa ń ṣe braid tá a máa ṣe fún two days tí mo bá ti ṣe bẹ́ẹ̀ yẹn màá ṣe lọ school after two months màá gé pẹ̀lú irun low cut baby coils ni màá fi parí semester kó tún débi pé a tún máa gbọ́lidé màá tún wá ṣe million braids mi True that èmi àti àǹtí yìí á di ọ̀rẹ́ ọ̀rẹ́ bíi sisters um, you know ìgbà míì gan tí mi bá ṣerun tí mo bá wálé láti school màá lọ sí ṣọ́ọ̀bù àti ṣeun màá lọ jókòó síbẹ̀ a máa ṣeré ìgbà míì gan màá máa ràn lọ́wọ́ màá máa bá parí ọwọ́ braid àǹtí ṣeun máa ń sọ̀rọ̀ sister ẹ̀ kan ní ìlú Ìbàdàn á ní ìyá Abbas àti òun kan wà nílùú Ìbàdàn á lóun lọ òun fẹ́ lọ kí there was this particular day ilé uh, eh, school wa strike ni kò sí àwọn méètì mi ní Iléṣà kò síbòmíì tí mo lè lọ àti ṣe wọn láwọn ń lọ Ìbàdàn àwọn fẹ́ lọ kí ìyá Abbas mo ní mo kàn máa ń kọjá nìbàdàn ni mi ìwọnú ìgboro ìbàdàn rí àti ṣe wọn ẹ mú mi dání mo fẹ́ mọ ìbàdàn oníṣẹ́ wàá lọ mo ní màá lọ ó ní kí ló máa sọ fún mọ́mì inú ilé ibo ló máa sọ fún mọ́mì inú ilé pò lọ mo ní màá parọ́ pé mo fẹ́ padà lọ skul pé mo níṣẹ́ kan ní skul lóòótọ́ mo dẹ̀ sọ fún wọn nílé kọ́lọ̀ máa ṣọ́ àwọn ọmọ wa pé mo fẹ́ padà sí skul ó dàbẹ́ ni wípé nọ́tìsì kan nípa resumption wa mo ṣáà tún fọgbọ́n mo gbowó lọ́wọ́ àwọn parent mi mo bá tẹ̀lé àǹtí ṣòun lọ sọ́dọ̀ ìyá Abbas nìbàdàn nígbà tí mo máa dé òkè àdó nìbàdàn nílé ìyá Abbas mo realize wípé ọtí bíá palọ̀ ni ẹ̀gbọ́n àti ṣeun ní bíá palọ̀ ló ń tà ọlọ́tì ni tán bá ti jí láàárọ̀ kùtùkùtù àì gbogbo wọn wọn lọ ṣọ́ọ̀bù kódà ṣọ́ọ̀bù náà sì máa jẹun àárọ̀ ikọ̀ ọ̀kan èjèèjì náà máa máa padà wálé wáwẹ̀ torí ilé wọn is just a stone throw to that shop you understand but èmi àti àǹtí ṣeun tá a bá ti wà ń bẹ̀ ẹ̀gbẹ́ àti ṣo ni màá jókòó sí kódà ìyá àbáàsì protect mi débi pé wọ́n máa ń fojú pé ọmọ bọ̀tá ọmọ kinní kan wọn jẹ́ sáàvọ́tì wọn jẹ́ kí kọ́sọ́mà kan bá mi sọ̀rọ̀ anyhow but being a new face a beautiful lady sójú ẹ̀ tuntun lọ́dọ̀ ìyá àbáàsì kọ́sọ́mà ọ̀rọ̀ wa ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ ilé ọtí ìgbà yẹn èmi ò tí ní experience ilé ọtí mo ò jókòó sí ilé ọtí rí mo ṣáà rí pé kọ́sọ́mà wa mo dẹ̀ rí wípé tí n bá fẹ́ lọlé tí n bá ní mo fẹ́ lọ wo tv ìyá àbáṣe á ní kí n jókòó kí n máa ṣeré mi bí ìbọ́ sí gbangba mi mọ̀ wípé kíní new face ló jẹ́ kí àwọn ọlọ́tí wá èmi ò mọ itú tí ìyá àbáṣe ti pa láàrin àwọn ọlọ́tí yẹn gẹ́gẹ́ bí ọlọ́tí èmi ṣàjókòó this same place ni ọkọ tí mo fẹ́ tó wá jẹ́ bàbá àwọn ọmọ mi ló wá tó ti rí mi bò wá jẹ́ ọ̀rẹ́ wọn ládùúgbò torí àdúgbò ibẹ̀ yẹn náà ni òun wá jẹ́ ọ̀rẹ́ wọn wá béèrè pé ta lọmọdé wọn wá ní báyìí báyìí báyìí ni ọ̀rẹ́ ìṣèwò ni ọjọ́ wá láti Iléṣà ni that is where we got talking now when we started talking he did not take me serious impression tó ní ni wípé ọmọ tó ń pàdé nílé ọtí àwọn àbúrò ẹ̀ àwọn ẹ̀gbẹ́ tó ń ṣeré wá sọ́dọ̀ ìyá àbáṣe táwọn náà máa ń mọtí wọ́n kàn rí mi bí ọmọ kan ṣá tí wọ́n rí lọ́dọ̀ ìyá àbáàsì ọmọ kan ṣá nílé ọtí kò gbé mi lọlé o kò gbé mi nígbé aṣẹ́wó o we are just talking we became friends do you understand we became friends that was when ìdí tá a fi jẹ́ ọ̀rẹ́ ẹ má jẹ́ ń bẹ́ ìdí tá a fi jẹ́ ọ̀rẹ́ lásìkò yẹn ó wà nínú ìwé mi tí mo ń kọ lọ́wọ́lọ́wọ́ we became friends we started dating but in between I tún lose contact àríra wa mọ́ àpera wa mọ́ ìgbà yẹn fóun ti ń wà díẹ̀díẹ̀ but èmi ò tí ì ní fóun òun ọmọ olówó ó ní fóun àpera wa mọ́ in between láàrin bí ọdún méjì sọdún mẹ́ta ìgbà yẹn ni mo wá bímọ ní school lẹ́yìn ìgbà tí mo bímọ ó gbọ́ lẹ́yìn ìgbà tí mo gbé ọmọ mi sílẹ̀ tí mo move on tí ẹni tí mo bí náà tó move on mo tún padà wá sí ìbàdàn lọ́dọ̀ ìyá abbas ìgbà yẹn àti ṣeun ti move finally sí ìbàdàn àti ṣeun ti kúrò níléṣà mo wá bá àǹtí ṣeun ṣeré níbẹ̀ látún ti ríra wa again tá a tún ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó béèrè pé ọmọ ẹ̀ ń kọ́ tí mo lọ́mọ mi wà lọ́dọ̀ màámi àti mọ́mì mi léṣà tó ní òòfẹ́ ẹni tó fún ẹ lóyún ni mo ní àfẹ́ra and he told me He was interested in me then. Then we started dating again. Now, ibi tí wàhálà ti wá wà rè. When he started getting serious, our siblings eh will be, ọmọ tó o bá pàdé nílé what the heck why òun mommy, mọ̀ mí mommy, toba mọ̀ mí tó bá jẹ́mi náà lẹ́gbọ́n mi pàdé raise eyebrow ọ̀dọ̀ ìyá àbáàsì náà ti rí náà ṣe bá wọn ọmọ aláṣẹ owó tán fi ń tọ́ tí yẹn yẹ́ẹ̀ èmi ni mo mọ̀ pọ́n bí mi nílé rẹ̀ òun ló bá mi délé òun ló sún mọ́ mi tó mo rú ọmọ tí mo jẹ́ ìníṣẹ́lẹ̀ òun náà kọ́kọ́ bá mi sọ̀rọ̀ nítorí pé òun náà fẹ́ jẹ́ ń bẹ̀ ni nígbà tó wá rí mi pé eléyìí òun ṣe ọmọ tóun lè bá ṣe rádaràdà eléyìí òun ṣe àgbésùn tó kàn máa tẹ̀lé òun lọ lé o ló sì tọ̀ pé ah, àṣọkàn wá ṣeré ń bàdàn ni but trying to explain to his siblings will be like kí ló bá sọ kí ló fẹ́ sọ ó ti ṣe kẹ́lẹ́ kan wọ́n ti rò fọ́ fún ẹ. another problem is kì í wá ṣe ń pé ó pàdé mi ní ilé ọtí nìkan ó ti bímọ rí. <laughs> ṣé adìyẹ àgbébọ̀ a máa yẹ̀yìn a máa pa ọmọ rẹ̀ olówó ẹ̀ bá gbé lọ sọ́jà bá lọ gbé ta no èmi ni mo mọ story mi èmi ni mo mọ̀ wípé honest mistake ni mo ṣe òun ni mo béèrè lọ́wọ́ ẹ̀ tí mo ní ó ṣe jẹ́ ẹni tó ti bímọ rí ìwọ young guy tó ò bímọ rí láyé ẹ̀ ló fẹ́fẹ́ òun ló sọ fún mi wípé ò kì í ṣọmọ burúkú ọmọ dáadáa ni ẹ you are just a victim of circumstances máa fẹ́ tó bá ti ṣẹ tí mi bá mọ̀ nǹkan àìmọye àwọn tá à ń fẹ́ tán ti ṣẹ́yún dáadáa ó mọ̀ mí bọ́ àwọn ò mọ̀ mí so that two questions why why ọmọ tó pàdé nílé ọtí bá ṣe jọmọ olówó tó tán ṣe bí wà níbi nírọ tó ọmọ tó tún ti bímọ rí why àti ẹ̀ máa rí nínú wọn tó máa sọ pé kì í ṣojú lásán a máa rí nínú wọn tó máa sọ wípé ó lóògùn fún ni jọ a máa rí nínú wọn tó máa sọ wípé bóyá ti sídìí fún you know kọ́nà ṣàánú wa àwọn premarital sex tá a máa ní gbà yẹn so possible kan wò wípé bóyá ó ti síjì fún now despite all that he went ahead we had our wedding ṣóyé this is where the problem lies mo ti gbọ́ nǹkan tí everybody sọ ẹni tó gbé kò mí lójú tó ní ká ní pé àwọn sì ní màmá ni kì í ṣe irú ẹ ló yẹ kí lágbájá fẹ́ ó wà ń bẹ you understand instead tó yẹ kémi try láti prove wọn wrong i withdraw to myself mo realize pé wọ́n ti ní mindset wọn the more i try to please them the more tán ṣe ń pè lójú ayé ìgbà tí mo dẹ̀ rí pọ́ǹpẹ́ lójú ayé mo withdraw kó tó di wípé àwa náà tún wá ṣe mistake kan tí father in law mi gan fi wá bìlífù pé ohun tó ń sọ nípa ọmọ ẹ̀ ló ń jẹ́ when we decided to move out of the family house that's another story i will tell you in my next episode do you understand now nígbà tán wá get. bàbá ọkọ mi tí bàbá ọkọ mi ti wá tó rí mi àṣẹ ọmọ tó gbé tó mú ọmọ òun kúrò ní family house gbogbo wọn wá wà at liberty the news travel around pé bàbá ti yé ètè bàbá ò láìkẹ́ ẹ lè ṣe nǹkan tó bá wù so victimization yẹn pọ̀ now I started hating them and I started fighting my husband for being a weakling. I was expecting him to fight all his siblings, all his family because they do not like me. This is where that is where the mistake lies. I was expecting him to protect me by turning against them. Mo ti gbàgbé wípé gentle ni ko stupid. Ó wà reserve ni kì í ṣe dọ̀dọ̀yọ̀ ó mọ ohun tó family. Now let's cut that one mo ti sọ fún yín ìdí tán fi kórìíra mi now mo fẹ́ béèrè lọ́wọ́ yín tó bá jẹ́ ìwọ ni wọ́n pàdé ní òbímọ tó wá sọ fún ẹ wípé ẹni tọ́mọ ẹ fẹ́ fẹ́ o ilé màmá ọlọ́tí tó wà ládùúgbò tẹ́ ẹ mọ itú tán pa ń bẹ̀ ni wọ́n ti pàdé ẹ̀ tó ní kò mí ní anywhere anybody ti lè pàdé ẹ̀ lẹ́yìn ìgbà tọ́mọ yín pàdé ẹ̀ tán ló ṣẹ̀ṣẹ̀ ṣe lọ fẹ́yàn kan tíyẹn fún lóyún tó bímọ tó tún wá padà sọ́dọ̀ ọmọ yín tó bá jẹ́ gẹ́gẹ́ bí abiyamọ àbí tó bá jẹ̀gbọ́n tó bá jàbúrò ṣé wàá gbà. mistake tá máa ń ṣe ni wípé àwa fẹ́ sọ wípé i don't care a dẹ̀ lè win now fast forward to my èjìká ìgbà tí mo fẹ́ fẹ́ ọkọ mi tọkọ mi fẹ́ fẹ́ mi the question they started asking him was eh obìnrin orí Facebook ẹ má jẹ́ ń yín speaker orí Facebook blogger orí Facebook wọ́n dùn wò ó lójú ẹni tó fẹ́ fi wọ́n ṣàyà even celebrities tán bá ti gbọ́ wípé orí Facebook ló máa wà wọ́n ní obìnrin orí Facebook ọkọ mi ló wá ń sọ fún wọn pé ó wà lórí Facebook àmọ́ ọ̀rọ̀ nípa family ló máa ń sọ wọ́n tún lọ bẹ̀ tó ti lọ́kọ mẹ́ta ẹni tó ti bímọ kiri tó sọ wípé ìgbéyàwó ẹ̀yin lẹ máa wá jọ́kọ̀ ẹ̀ nọmba tírì bọ̀dá mi ó ṣe jẹ́hùn lẹ máa fẹ́ àwọn obìnrin yìí máa ń ṣoògùn àwọn obìnrin yìí máa ń dalé onílérú àwọn obìnrin máa ń gbọ́kọ ọlọ́kọ ni gbogbo ẹ̀ ni mò ń gbọ́. my husband insisted pé ẹ mọ lady èmi ni mo mọ̀ by the time tẹ́ ẹ bá mọ̀ inú yín á dùn wípé mo fẹ́. Now, mo ti learn lesson níbi tí mo ti ń bọ̀. Mo ti realize pé trying to please them will not work. Trying to fight them will not work. Àì, mo, mo bára mi sọ̀rọ̀. Tó bá jẹ́ ọmọ ẹ náà ló lọ dédé gbé mẹ́wàá láká tó lóun ti bímọ síbi kan, òun ti lọ́kọ méjì tó bá jẹ́ òun ló lọ gbé wálé ṣé ò ní fẹ́ protect ọmọ ẹ it is not about me it is about protecting your child kó má lọ gbé eléṣù obìnrin tó máa ba ilé kó má lọ gbé wọlé so mo keep quiet mo chill lẹ́yìn ìgbà tá a ṣègbéyàwó I decided to be myself gbogbo ohun tí anybody bá sọ gbogbo ìyà tí anybody bá kó ipá tí anybody bá sà mẹ́wọ̀ọ́lá ka ọmọlọ́lá be your good self concentrate on being a good wife concentrate on being a good daughter-in-law ẹni tó try láti close mọ́ mi tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di information minister ẹ̀gbọ́n kan tí lágbájá sọ ń pa yín lágbájá tiẹ̀ sọ wípé kinní kan sọ báyìí lẹ́yìn mo kọ́ tiẹ̀ ọ̀fù ni torí má jẹ́ tí ẹni di kì í jẹ́ kínú ẹni dùn ṣé ẹ̀dẹ̀ rí àwọn má jẹ́ tí ẹni di wọ́n á ṣí ẹni di wọ́n á ba tiẹ̀ jẹ́ so má sọ fún mi nǹkan tẹ́nibọ́dì sọ mi ò fẹ́ gbọ́ n tẹ́mi jẹ́ ìwà tẹ́mi fẹ́ wù ni mo fẹ́ mọ̀ ni mo concentrate lé lórí of course ara àwọn tó fún mi ní attitude ara àwọn tó wà reluctant it is not i realize it is not about me it wasn't that pé wọ́n ní anything against me personally it was about the love and the care they have for their brother. Hey, hey, bọ̀dá mi ò mà lá eh, àdìsá ò mà láìkí wàhálà ṣé kìí ṣe obìnrin bẹbẹ yóò yóò yìí ló máa wá báyé bọ̀dá mi jẹ́. They were trying to protect him. They were not trying to fight me. I realized it. But within few months, because I decided to be myself, mi ìwà oníwà mi ìbọ́dà láti bá ẹni bọ̀ mo ṣe ọmọ gidi nǹkan tó yẹ kí n practice lákọ̀ọ́kọ́ nílé ex mi mo fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ yẹ fún mo tẹríba fún ẹni tó yẹ kí n tẹríba fún mi ìṣègbéraga níwájú ẹni tí ò ti yẹ kí n ṣègbéraga mo dẹ̀ bọ̀wọ̀ fún àwọn òbí ọkọ mi mo fún wọn ní ọ̀wọ̀ tiwọn àwọn èèyàn fẹ́ bí mi nínú mo rẹ́ni tó sọ̀rọ̀ tí mo gbọ́ ṣùgbọ́n mo realize wípé tí mo bá dáhùn gangan ni mo wá proof ohun tán sọ nípa mi that is where we are getting it wrong wọn ò fẹ́ràn mi wọ́n ṣe pé kinní kan gbogbo nǹkan tí mo ṣe kò tẹ́ wọn lọ́rùn ẹ ò wá fẹ́ fight back Fighting back means you are proving them right. Fighting them back means ohun tán sọ nípa ẹ gan tán pè ẹ gan ló jẹ́ ṣé o dẹ̀ rẹ́ni tó fẹ́ gbógun tẹ̀ tó fẹ́ fight tó fẹ́ kó fight back nǹkan tó expect náà nìyẹn your reaction tó o bá dẹ̀ ti react o ti win but when you don't react when you concentrate on being the good wife that you are supposed to be I'm not saying you are trying to please them. Torí ẹ máa ń confuse Concentrate on being the good wife, good daughter-in-law, good co-wife that you are meant. Because you are, that is what you are supposed to be. To be. Then they will get to know you better. Then you guys will become friends. Right in your presence, not in máa sọ fún ẹ wípé Ọlọ́run ló tiẹ̀ ní. Ká má sọ wípé àfẹ́ àṣọmọ dáadáa báyìí ni ẹ́ ṣé ti rí i pé mo fi ìrírí tí mo ní níbì kan tí mo fi lose mo fi win padà níbì kan your in-laws cannot just hate you for reason wọn kàn lè déédéé mú ẹ wá báyìí kàn ní bọ̀dá mi àwọn ò fẹ́ràn ẹ̀ no wọ́n máa ń kórìíra ẹlòmíì nítorí ìlú irú àwa tá a wà lápá òkè báyìí tó bá mú ìjẹ̀bú àbí ẹ̀gbá wálé a máa ní ó ṣe máa jóbìnrin ìjẹ̀bú ló ló fẹ́ ọ máa ẹlòmíì nítorí pé kò kàwé wọn ní kò meet standard ọmọ wọn wọn máa ń kórìíra ẹlòmíì nítorí wípé wọn á lo ṣègbéraga wọn lo arrogant kò yá mọ̀yàn so many reasons tí foundation yẹn bá ti ṣékì ìwọ lo níṣẹ́ láti ṣe ó lè gbọ́mọ wọn lọ́wọ́ wọn kò sí bó ṣe dáàbò bò ẹ́ tó kò lè torí ìtẹ́ tó bá jẹ́ ọkùnrin tí orí ẹ̀ pé tó ní làákàyè kò lè torí ìtẹ́ bá ẹ bí kò possible bọ́n ṣe ń gbé nínú ẹ̀jẹ̀ ọwọ́ àwọn náà gbé ọjọ́ àìrí jẹ ọjọ́ àìrí mu ọjọ́ tó le ọjọ́ tí ò le ọjọ́ tán jà ọjọ́ tán parí ẹ̀ bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn kó o tó rí fẹ́ you are not coming to change anything tó bá protect ẹ protect ẹ tó try láti prove ẹ right wípé ọmọ dáadáa ni tí wọ́n gan ò bá ṣiṣẹ́ ọmọ dáadáa wà lose á padà lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ìyàwó lè yani ẹbí ẹni lẹbí ẹni tó bá dẹ̀ wò pé torí pé o bímọ fún ọmọ wọn lọmọ wọn máa máa jẹ́ ìwọ ló ò ní jẹ́ ìyàwó wọn kí ni ìdí tí wọn ò fi fẹ́ràn ẹ̀ be sincere about it ṣé o ti wà frustrated tó o ti lọ bú ìyá wọn rí tó o ti lọ bú bàbá wọn rí ṣé o ti wà frustrated tó o ti gbọ́ ọmọ wọn lójúlójú wọn ṣé àwọn ẹbí tiẹ̀ ń gọ ẹbí wọn gàràgàrà ni ẹlòmíì ọjọ́ ìgbéyàwó ni wàhálà wọnú ayé ẹ̀ bí àwọn ẹbí ẹ̀ ṣe ṣe sáwọn ẹbí ọkọ tó ń ṣe bí ẹni wípé àwọn superior so many factors kò sí ìyá ọkọ tó burú tú títí títí tí ò ní weak point bí o ṣe sọ wípé ìyá ọkọ ẹ gbóná ó ya wèrè tó yẹn a máa rí nínú àwọn ìyàwó ilé yín tó ní mùmú bọ tiẹ̀ lọ́wọ́ ìyẹn là ń pè ní ọmọ tán bí nílé rẹ̀ kì í ṣe pé òun náà ò bínú ó pamọ́ra ni. Mm -hmm torí pé ó fẹ́ jókòó ṣe ìyá àwọn ọmọ ẹ̀ torí òun náà dẹ̀ fẹ́ kóun lè jókòó ṣe ìyá àwọn ọmọ tòun lọ́jọ́ iwájú kò sí ẹbí ọkọ tó burú títí títí tí wọn ní mùmú bọtì tiwọn tó o bá ti mọ̀ tẹ̀ ẹ jọ gbádùn ara yín then another mistake tá a máa ṣe àsobìnrin ẹ bìlí pé gift lè ra ẹbí ọkọ <laughs> gift ò lè ra ẹbí ọkọ torí pé wọn fẹ́ràn ẹ o wá lọ ra bàtà òun raṣọ òun fún wọn lówó òun ra gbogbo ẹ̀ òun ṣe pápá fúrú gift ò lè change opinion wọn about you ní ọjọ́ tí òótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ ní ọjọ́ tí ọmọ wọn bá fi ẹjọ́ ẹ̀ sùn wọ́n pé òfin òun lọ́kàn balẹ̀ wípé òun ra aṣọ òun ra bàtà òun fún wọn lówó kò ní kán má sọ òótọ́ ọ̀rọ̀ wọn gba gift mọ́ sẹ́ǹsì wọn wọn gba gift mọ́ bírèèni wọn mistake tẹ́ máa ń ṣe nìyẹn wàá máa ní ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún wọn ládùúrú bí mo ṣe ṣe dáadáa wọn sí tó wá béèrè dáadáa a jẹ́ gift gift ò ra sẹ́ǹsì wọn let me ask you ṣé wàá torí wípé òun tọ́jú àwọn òbí ẹ̀ òun tọ́jú bàbá àti ìyá ẹ̀ òun ṣe dáadáa sáwọn siblings ẹ̀ kó o tọ́ ọ̀rọ̀ délẹ̀ kan má bẹ̀ sọ wọn á bẹ̀ sọ ó lè jẹ́ torí bẹ́ẹ̀ ló ṣe mú wọn lọ́tà tán wá dọ̀tá ẹ̀ that is your loss torí o ò lè win tó o bá wá ṣe gbogbo yẹn tó o bá ń ṣe ọmọ dáadáa tí wọ́n bá ní wọn ò fẹ́ràn ẹ nǹkan méjì ló máa ṣẹlẹ̀ nínú nígbà tó bá dé lẹ́vù kan táwọn ọmọ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní dàgbà tí wọ́n gan ti di mọ́mì nílé ọkọ ẹ wọn ní option ju kan tú èékánná lọ́rùn ẹ because tí wàhálà wọn bá fẹ́ pọ̀jù àwọn ọmọ ẹ lá àwọn ọmọ ẹ láranjú mọ́ wọn wípé why are you doing this to our mom wọ́n á ti ẹ̀bẹ̀rù àwọn ọmọ ẹ tàbí kán gbà fọlọ́run that you have come to stay kán béèrè lọ́wọ́ ara wọn pé kí la ní kó ṣe gan tí ò ṣe ẹ̀gbọ́n wa rè tó ń dán ọkàn ẹ̀gbọ́n wa rè ló balẹ̀ òun rè ló ń ṣe dáadáa nínú kan gbà tipátipá àbí kan gbà lẹ́rọ̀ tó fi lè win bọ̀ tó bá lo fẹ́ fight back ìrìn àjò ẹ kẹ̀ẹ̀kan ṣe mẹ́wàá láká ló ń bú lọ́lọ́kọ̀ mẹ́ta àbọ̀ lọ́kọ̀ mẹ́rin ọlọ́run má jẹ́ odori mẹ́fà kó tó dúró mi ì mọ pretend bọ́rọ̀ bá ṣe rí lọ́kàn mi ni mo ṣe máa sọ mi ì lè pretend fún ìyá ọkọ àbẹ́gbọ̀n kankan mo máa kí fún wọn ni ah, kí fún wọn wọ́n wá sọ fún ẹ wípé ìbínú gbígbé mì àti pretense yẹn gan lèèyàn fi ń rí ìdíjókòó lọ́dọ̀ ẹbí ọkọ wọ́n ṣe bí ẹ̀ tó máa sọ̀rọ̀ sí ṣàkàṣàkà wọ́n á wún ènìyàn lọ learn bó ṣe swallow ìbínú it is called it is called emotional intelligence ṣọ́rọ̀ mi yé ẹ má wàá gbàgbé àṣeyọrí ṣì ń kóyàn lọ hajj mi ní láti rojọ́ mọ́ nípa àṣeyọrí yìí àṣeyọrí rẹ̀ mẹ́wọ̀ọ́lá kàrè oríire rẹ̀ àlùbáríkà rẹ̀ àṣeyọrí nínú àdúrà rẹ̀ wọ́n ń lọ múra august tó o bá mọ̀ pé ò ráyè lọ hajj àbówó ẹ̀ ò ká tètè pè wọ́n o fẹ́ràn ìyá ọkọ àti bàbá ọkọ ẹ lọ hajj wọ́n ti dàgbà jù rán wọn lọ múra umura làrúgbó lọ ìwọ gan fẹ́ lọ yan nọfìlà níwájú Ọlọ́run ọba torí umura dàbí nọfìlà hajj ni lọ yan nọfìlà lè hajj tó ṣe lọ jọ́sìn fọlọ́run ọba lọ tọrọ àlùbáríkà àti ọgbọ́n ìmọ̀ àti òye níwájú ọlọ́run ọba mi ní láti ṣàṣe àlàyé àṣeyọrí fún yín ẹ̀yin náà ti mọ̀ wọn òdùn ni wọ́n wọ̀n ń ṣàìmọ̀fọ́ lóko ẹ pé àṣeyọrí rí plus two three four eight zero three five two two five five four four àṣeyọrí níjọ àṣeyọrí níjàre.